ẹ káàbọ̀ lónìí sí Stream Globe Devotional Stream Globe Devotional jẹ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run ojoojúmọ́ tí kò wá láti ilé ìjọsìn kan ní pàtó ṣùgbọ́n tó wà fún gbogbo ọmọlẹ́yìn Kristi atọ́kùn yín ni Olúyẹmí Adẹ́nìjì. àkórí ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run wa tòní sọ wípé àwọn ọ̀ràn ìdílé ìṣe wa a ó kà láti inú ìwé Ámósì orí kẹta ẹsẹ̀ ìkejì tó kà báyìí wípé ẹ̀yin nìkan ni mo mọ̀ láàrin gbogbo aráyé nítorí náà n ó jẹ yín níyà nítorí ẹ̀ṣẹ̀ yín. wọ́n ní ìdílé ni ìdí tí ó kéré jùlọ ní àwùjọ ìdílé sì ṣe pàtàkì gẹ́gẹ́ bí ara àwùjọ nítorí wípé òun ni ó ní iṣẹ́ ẹ̀ àti máa ṣe ìtọ́jú àti lè máa gbéni ní ìgbọ̀nwọ́ láti máa tọ́ni àti láti máa múni dàgbà. àyọkà wa tòní fi hàn wá wípé ní ìgbà àtijọ́ ọlọ́run yan àwọn ènìyàn Ísírẹ́lì gẹ́gẹ́ bí ìdílé rẹ̀ nípa eléyìí wọ́n di ènìyàn ọ̀tọ̀ tí a yà sọ́tọ̀ fún ọlọ́run kúrò láàrin gbogbo àwọn ènìyàn tó kù nítorí pé wọ́n jẹ́ ìdílé Ọlọ́run wọ́n jẹ ìgbádùn ìpèsè láti òkè wá ní ọ̀nà tí kò sí orílẹ̀-èdè kankan ní àyíká wọn tí ó gbádùn Ọlọ́run bẹ́ẹ̀ a pa wọ́n mọ́ a sì yọ wọ́n kúrò nínú gbogbo ewu lẹ́yìn ọ̀rẹ̀yìn wọ́n ní àǹfààní láti rí oore ọ̀fẹ́ ńlá náà gbà pé ọlọ́run di ẹran ara láti pàṣẹ ìran wọn ṣùgbọ́n nítorí pé wọ́n jẹ́ ìdílé ọlọ́run tí wọ́n sì ní ìsopọ̀ pẹ̀lú ọlọ́run ààyè ò gbà wọ́n láti gbé ìgbé ayé wọn gẹ́gẹ́ bí àwọn orílẹ̀-èdè yòókù ní àyíká wọn kò sí àyè fún wọn láti wo àwòkọ́ṣe tàbí láti kọ́ ìwà àwọn alábàágbé wọn ṣùgbọ́n ó pọn dandan fún wọn láti gbé ìwà àti ìṣe ìdílé Ọlọ́run wọ̀. Láti ìgbà dé ìgbà wọn a máa jẹ ìyà Ọlọ́run a sì máa bá wọn wí ní gbogbo ìgbà tí wọ́n bá tàsé àgẹ̀rẹ̀ tí wọ́n sì yà kúrò nínú ìlànà Ọlọ́run. Lónìí gẹ́gẹ́ bí ìwé Éfésù orí kejì ẹsẹ̀ kọkànlélógún ti sọ fún wa gbogbo ẹni tí ó bá ti gba Kristi ní Olúwa àti olùgbàlà wọn ti di ará ilé Ọlọ́run nítorí náà ó gbọ́dọ̀ yé wa wípé ìṣe àti ìwà wa ó yàtọ̀ sí ti ayé yìí ìdí nìyí tí ìwé róòmù orí kejìlá ẹsẹ̀ kejì ṣe sọ fún wa wípé kí a má ṣe wo àwòkọ́ṣe àti ìwà ti ayé yìí ṣùgbọ́n kí a jẹ́ kí ọlọ́run máa yí wa padà sí ènìyàn ọ̀tun nípa yíyí bí a ṣe ń ronú padà ó ní ní ìgbà náà a ó kọ́ láti mọ ìfẹ́ ọlọ́run fún wa eléyìí tí ó dára tí ó wuni tí ó sì pé gẹ́gẹ́ bí ará ilé ọlọ́run a gbọ́dọ̀ kọ́ kí a sì fi àyè gba ọ̀rọ̀ ọlọ́run láti yí ìrònú wa ìfẹ́ wa àti bí a ṣe ń rí ayé yìí padà a gbọ́dọ̀ kọ́ láti tako gbogbo ìfanimọ́ra ti ayé yìí kí a sì. Si di òdodo ọlọ́run mú ṣinṣin tí o bá jẹ́ ará ilé ọlọ́run jẹ́ kí ìmọ́lẹ̀ rẹ kí ó tàn. àyọkà wa látinú bíbélì tòní kíka májẹ̀mú tuntun já láàrin ọdún kan èyí túmọ̀ sí wípé bí a ṣe ń ṣe ẹ̀dá yorùbá yìí ní ẹ̀ẹ̀mejì lọ́sẹ̀ ní àwọn àkókò yìí ó bá bẹ̀rẹ̀ sí ní tẹ̀lé wa láti òní yìí ní ìwòye ọdún tó ń bọ̀ ó ti ka gbogbo májẹ̀mú tuntun já lónìí a ó kà láti inú ìwé máàkù orí kẹsàn-án àti orí ìkẹwàá ẹ máa bá wa kà lọ. máàkù orí kẹsàn ó tún wí fún wọn pé. mo fẹ́ kí ẹ mọ̀ dájúdájú pé àwọn kan wà nínú àwọn tí ó dúró níhìn-ín tí wọn kò ní kú títí wọn ò fi rí ìjọba ọlọ́run tí yóò dé pẹ̀lú agbára. lẹ́yìn ọjọ́ mẹ́fà jésù mú pétérù àti jákọ́bù àti jòhánù lọ sí orí òkè gíga kan àwọn mẹ́ta yìí nìkan ni ó mú lọ ìrísí rẹ̀ bá yí padà lójú wọn ẹ̀wù rẹ̀ ń dán ó funfun láúláú kò sí alágbàfọ̀ kan ní ayé tí ó lè fọ aṣọ kí ó funfun tó bẹ́ẹ̀ wọ́n rí èlíjà pẹ̀lú mósè tí wọ́n ń bá jésù sọ̀rọ̀ pétérù wí fún jésù pé olùkọ́ni ó dára tí a wà níhìn-ín jẹ́ kí a pàgọ́ mẹ́ta ọ̀kan fún ọ ọ̀kan fún mósè àti ọ̀kan fún èlíjà ẹ̀rù tí ó bà wọ́n púpọ̀ kò jẹ́ kí ó mọ ohun tí ìbá wí ìkùukù kan bá sì dìbò wọn ohùn kan bá wá láti inú ìkùukù náà tí ó wí pé. èyí ni àyànfẹ́ ọmọ mi ẹ máa gbọ́ tirẹ̀. lójijì bí wọ́n ti wòye ká wọn kò rí ẹnì kankan lọ́dọ̀ wọn mọ́ àfi jésù nìkan bí wọ́n ti ń sọ̀kalẹ̀ láti orí òkè náà jésù pàṣẹ fún wọn pé wọn kò gbọdọ̀ ròyìn ohun tí wọ́n ti rí fún ẹnikẹ́ni títí òun ọmọ ènìyàn yóò fi jí dìde kúrò nínú òkú wọ́n fi ọ̀rọ̀ náà sọ́kàn wọ́n ń bá ara wọn jiyàn nípa ìtumọ̀ jíjí dìde kúrò nínú òkú wọ́n bá bi í léèrè pé. kí ló dé tí àwọn amòfin fi sọ pé èlíjà ni ó ní láti kọ́ dé. ó dá wọn lóhùn pé. bẹ́ẹ̀ ni èlíjà ni ó ní láti kọ́ dé láti mú ohun gbogbo pọ̀ sípò. ó wáá bi wọ́n pé. báwo ni a ti ṣe kọ́ nípa ọmọ ènìyàn pé ó ní láti jìyà púpọ̀ kí a sì fi àbùkù kàn án. ó sì tún wí fún wọn pé. èlíjà ti dé wọ́n ti ṣe ohun tí wọ́n fẹ́ sí i gẹ́gẹ́ bí a ti kọ nípa rẹ̀. nígbà tí jésù dé ọ̀dọ̀ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ó rí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn pẹ̀lú àwọn amòfin wọ́n ti ń bá ara wọn jiyàn lẹ́sẹ̀kẹsẹ̀ bí gbogbo àwọn ènìyàn ti rí ẹnu yà wọ́n wọ́n bá sáré lọ sí ọ̀dọ̀ rẹ̀ wọ́n ń kí ó bi wọ́n pé. kí ni ẹ̀yin àti àwọn ọmọ ẹ̀yìn mi ń jiyàn lé lórí. ẹnìkan nínú wọn bá dá a lóhùn pé. olùkọ́ni ọmọ mi tí ẹ̀mí èṣù ti sọ di odi ni mo mú wá sí ọ̀dọ̀ rẹ̀ níbikíbi tí ó bá ti dé sí ẹ̀mí èṣù yìí á gbé e sánlẹ̀ ọmọ náà yóò máa yọ ìfófò lẹ́nu yóò wá eyín pọ̀ ara rẹ̀ yóò wá lè gbáàdì mo sọ fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pé kí wọ́n lé ẹ̀mí náà jáde ṣùgbọ́n wọn kò lè ṣe é. nígbà náà ni jésù wí fún wọn pé ẹ̀yin ìran aláìgbàgbọ́ yìí wọn ó ti wà pẹ̀lú yín pẹ́ tó wọn ó ti fara dà á fún yín pẹ́ tó ẹ mú ọmọ náà wá. wọ́n bá mú un lọ sí ọ̀dọ̀ rẹ̀ nígbà tí ẹ̀mí burúkú yìí rí jésù ó mú kí gìrìkì ọmọ náà ní akọ ó gbé e sánlẹ̀ ọmọ náà bẹ̀rẹ̀ sí í yí nílẹ̀ ó ń yọ ìfòófò lẹ́nu jésù wá bi bàbá ọmọ náà pé ó ti tó ìgbà wo tí irú èyí ti ń ṣe é bàbá rẹ̀ dáhùn pé láti kékeré ni ó ní nígbà púpọ̀ ẹ̀mí náà á gbé e sọ sínú iná tàbí sínú omi kí ó lè pa á ṣùgbọ́n bí ìwọ bá lè ṣe ohunkóhun ṣàánú wa kí o ràn wá lọ́wọ́. jésù wí fún un pé ọ̀ràn bí èmi bá lè ṣe é kọ́ yìí ohun gbogbo ni ó ṣeé ṣe fún ẹni tí ó bá gbàgbọ́. lẹ́sẹ̀ kan náà bàbá ọmọ náà kígbe pé. mo gbàgbọ́ ràn mí lọ́wọ́ níbi tí ìgbàgbọ́ mi kù ni ó tó. nígbà tí jésù rí i pé àwọn ìjọ ènìyàn sáré bọ̀ ó bá ẹ̀mí èṣù náà wí ó ní. ìwọ ẹ̀mí tí ó jẹ́ kí ọmọ yìí yá odi tí ó sì dì í létí mo pàṣẹ fún ọ jáde kúrò nínú rẹ̀ kí o má tún wọ inú rẹ̀ mọ́. ẹ̀mí náà bá kígbe ó mú kígìrì pé ọmọ náà ní akọ ó sì jáde ọmọ náà wàá dàbí ẹni tí ó kú tó bẹ́ẹ̀ tí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ènìyàn náà ń sọ pé ó ti kú ṣùgbọ́n jésù fà á lọ́wọ́ ó gbé e dìde ọmọ náà bá ń nàró nígbà tí jésù wọ inú ilé tí ó ku òun àti àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wọ́n ń bi í pé. kí ló dé tí àwa kò fi lè lé ẹ̀mí náà jáde. ó dá wọn lóhùn pé irú èyí kò ṣeé lé jáde àfi pẹ̀lú àdúrà àti ààwẹ̀. láti ibẹ̀ wọ́n jáde lọ wọ́n ń la Gálílì kọjá Jésù kò fẹ́ kí ẹnikẹ́ni mọ̀ nítorí ó ń kọ́ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ó ń wí fún wọn pé. a ó fi ọmọ ènìyàn lé àwọn ènìyàn lọ́wọ́ wọn yóò pa á ṣùgbọ́n nígbà tí wọ́n bá ti pa á tán yóò jí dìde lẹ́yìn ọjọ́ mẹ́ta. ṣùgbọ́n ohun tí ó ń wí kò yé wọn ẹ̀rù sì ń bà wọ́n láti béèrè lọ́wọ́ rẹ̀ nígbà tí wọ́n dé kapanaumu tí wọ́n wọ inú ilé ó bi pé. kí ni ẹ̀ ń bá ara yín sọ lọ́nà. wọ́n bá dákẹ́ nítorí ní ọ̀nà wọ́n ti ń bá ara wọn jiyàn lórí ta ni ó ṣe pàtàkì jùlọ. lẹ́yìn tí ó ti jókòó ó pe àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ méjìlá ó wí fún wọn pé. bí ẹnikẹ́ni bá fẹ́ jẹ́ ọ̀gá ó ní láti ṣe ìránṣẹ́ fún gbogbo ènìyàn. ó bá fa ọmọdé kan dìde ní àárín wọn ó gbé sí ọwọ́ rẹ̀ ó wí fún wọn pé ẹnikẹ́ni tí ó bá gba ọ̀kan nínú àwọn ọmọ kékeré yìí nítorí orúkọ mi èmi ni ó gbà ẹnikẹ́ni tí ó bá gbà mí kì í ṣe èmi ni ó gbà ṣùgbọ́n ó gba ẹni tí ó rán mi wá sí ayé. Jòhánù wí fún un pé. olùkọ́ni a rí ẹnìkan tí ó ń fi orúkọ rẹ lé àwọn ẹ̀mí èṣù jáde ṣùgbọ́n a gbìyànjú láti dá a lẹ́kun nítorí kì í ṣe ara wa. ṣùgbọ́n Jésù dáhùn pé. ẹ má ṣe dá a lẹ́kun nítorí kò sí ẹni tí yóò fi orúkọ mi ṣe iṣẹ́ ìyanu tí yóò yára sọ ọ̀rọ̀ ibi nípa mi nítorí ẹni tí kò bá lòdì sí wa tiwa ni nítorí ẹnikẹ́ni tí ó bá fún yín ní omi mu nítorí tèmi nítorí pé ẹ̀jẹ̀ ti Kristi mo fẹ́ kí ẹ mọ̀ dájúdájú pé yóò rí èrè rẹ̀ gbà ẹnikẹ́ni tí ó bá mú ọ̀kan nínú àwọn kéékèèké wọ̀nyí tí ó gbà mí gbọ́ ó sọ fún kí a so ọlọ́nlá mọ́ ọ lọ́rùn kí a gbé e sọ sínú òkun bí ọwọ́ rẹ bá mú ọ kọsẹ̀ gé e sọnù ó sọ fún ọ kí o wọ inú ìyè pẹ̀lú àlébù ara ju pé kí o ní ọwọ́ méjèèjì kí o wọ iná àjò òkú níbi tí ìdin wọn kì í kú tí iná ibẹ̀ kì í sì í kú bí ẹsẹ̀ rẹ bá mú ọ kọsẹ̀ gé e sọnù. So ó sàn fún ọ kí o jẹ ẹlẹ́sẹ̀ kan kí o sì wọ inú ìyè ju pé kí o ní ẹsẹ̀ méjèèjì kí a sì sọ ọ́ sínú iná níbi tí ìdì wọn kì í kú tí iná ibẹ̀ kì í sì kú bí ojú rẹ bá mú ọ kọsẹ̀ yọ sọnù ó sàn fún ọ kí o wọ ìjọba ọlọ́run pẹ̀lú ojú kan ju pé kí o ní ojú méjèèjì kí a sì sọ ọ́ sínú iná níbi tí ìdì wọn kì í kú tí iná ibẹ̀ kì í sì kú iyọ̀ ní í sọ ẹbọ di mímọ́ bẹ́ẹ̀ gan ni ó jẹ́ pé iná ni a ó fi sọ gbogbo ènìyàn di mímọ́ iyọ̀ dára ṣùgbọ́n bí iyọ̀ bá di obu báwo ni yóò ṣe tún lè dùn mọ́ ẹ iyọ̀ nínú ara yín nígbà náà ni àlàáfíà yóò wà láàrin yín. máàkù orí kẹwàá nígbà tí jésù dìde kúrò níbẹ̀ ó lọ sí agbègbè jùdíà ó kọjá sí òdìkejì odò jọ́dánì ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tó ń lọ sí ọ̀dọ́ rẹ̀ gẹ́gẹ́ bí ìṣe rẹ̀ ó tó ń kọ́ wọn àwọn Farisí bá jáde wá wọ́n ń bi í bí ó bá tọ́ kí ọkùnrin kọ ìyàwó rẹ̀ sílẹ̀ wọ́n fi ìbéèrè yìí dán an wò ni ó dá wọn lóhùn pé. kí ni Mósè pa láṣẹ fún yín. wọ́n dáhùn pé. Mósè yọ̀ǹda pé kí ọkọ kọ ìwé kọ̀ sílẹ̀ fún ìyàwó rẹ̀ kí ó sì kọ̀ ṣùgbọ́n Jésù wí fún wọn pé. nítorí orí kunkun yín ni Mósè fi kọ òfin yìí láti ìṣẹ̀dálẹ̀ ayé takọtabo ni ọlọ́run dá wọn nítorí èyí ni ọkùnrin yóò ṣe fi bàbá àti ìyá rẹ̀ sílẹ̀ yóò wá fi ara mọ́ ìyàwó rẹ̀ àwọn méjèèjì yóò wá di ọ̀kan wọn kì í tún ṣe ẹni méjì mọ́ bí kò ṣe ọ̀kan nítorí náà ohun tí ọlọ́run bá ti so pọ̀ kí ẹnikẹ́ni má ṣe yà á. nígbà tí wọ́n padà wọ inú ilé àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ń bí nípa ọ̀rọ̀ náà ó bá wí fún wọn pé ẹnikẹ́ni tí ó bá kọ ìyàwó rẹ̀ sílẹ̀ tí ó gbé ẹlòmíràn ní ìyàwó ó ṣe àgbèrè sí ìyàwó rẹ̀ àkọ́kọ́ bí ó bá sì jẹ́ pé obìnrin ni ó kọ ọkọ rẹ̀ tí ó fẹ́ ọkọ mìíràn òun náà ṣe àgbèrè. àwọn kan gbé àwọn ọmọ kéékèèké wá sọ́dọ̀ rẹ̀ kí ó lè fi ọwọ́ kàn wọ́n ṣùgbọ́n àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ bá àwọn tí ó gbé wọn wá wí nígbà tí jésù rí inú bí ó wí fún wọn pé. ẹ jẹ́ kí àwọn ọmọdé wá sí ọ̀dọ̀ mi ẹ má dá wọn dúró nítorí tí irú wọn ni ìjọba ọlọ́run mo fẹ́ kí ẹ mọ̀ dájúdájú pé ẹnikẹ́ni tí kò bá gba ìjọba ọlọ́run gẹ́gẹ́ bí ọmọdé kò ní wọ ìjọba ọ̀run. nígbà náà ni jésù gbé àwọn ọmọdé náà lọ́wọ́ ó gbé ọwọ́ lé wọn ó sì súre fún wọn. nígbà tí jésù jáde bí ó ti ń lọ lọ́nà ọkùnrin kan sáré tọ̀ ọ́ lọ ó kúnlẹ̀ níwájú rẹ̀ ó bi í pé olùkọ́ni rere kí ni kí n ṣe kí n lè jogún ìyè àìnípẹ̀kun. ṣùgbọ́n jésù wí fún un pé kí ló dé tí o fi ń pè mí ní ẹni rere kò sí ẹni rere kan àfi ọlọ́run nìkan ṣé o mọ àwọn òfin má pànìyàn má ṣe àgbèrè má jalè má jẹ́rìí èké má rẹ́ni jẹ bọ̀wọ̀ fún bàbá àti ìyá rẹ. ọkùnrin náà dáhùn pé Olùkọ́ ni láti ìgbà tí mo ti wà ní ọ̀dọ́ ọmọkùnrin ni mo ti ń pa gbogbo nǹkan wọ̀nyí mọ́. jésù wá tẹjú mọ́ ó fi tìfẹ́tìfẹ́ wò ó ó wí fún un pé nǹkan kan ló kù kí o ṣe lọ ta ohun gbogbo tí o ní kí o pín owó rẹ̀ fún àwọn aláìní ó wà á ní ọrọ̀ ní ọ̀run lẹ́yìn náà wá kí o máa tẹ̀lé mi. ṣùgbọ́n ojú ọkùnrin náà fàrọ nígbà tí ó gbọ́ bẹ́ẹ̀ ó bá jáde lọ pẹ̀lú ìbànújẹ́ nítorí pé ọrọ̀ tí ó ní pọ̀ jésù bá wo ọ̀tún ó wo òsì ó wí fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pé yóò ṣòro púpọ̀ fún àwọn ọlọ́rọ̀ láti wọ ìjọba ọlọ́run ẹnu ya àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ nítorí gbólóhùn yìí ṣùgbọ́n jésù tún wí fún wọn pé ẹ̀yin ọmọdé yóò ṣòro púpọ̀ láti wọ ìjọba ọlọ́run ó rọrùn fún ràkúnmí láti gba ojú abẹ́rẹ́ kọjá jù fún ọlọ́rọ̀ láti wọ ìjọba ọlọ́run ẹnu ya àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ púpọ̀ wọ́n bá ara wọn sọ pé bí ó bá rí bẹ́ẹ̀ ta ni yóò là. jésù tẹjú mọ́ wọn ó wí pé kò ṣeé ṣe fún ènìyàn ṣùgbọ́n ti ọlọ́run kò rí bẹ́ẹ̀ nítorí pé kò sí ohun tí ọlọ́run kò lè ṣe. pétérù bẹ̀rẹ̀ sí wí fún un pé wò ó ná a ti fi ohun gbogbo sílẹ̀ láti tọ̀ ọ́ lẹ́yìn. jésù dáhùn pé mo fẹ́ kí ẹ mọ̀ dájúdájú pé kò sí ẹnìkan tí ó fi ilé tàbí arákùnrin tàbí arábìnrin tàbí ìyá tàbí bàbá tàbí ọmọ tàbí ilẹ̀ sílẹ̀ nítorí ìmí àti nítorí ìyìn rere tí kò ní rí ilé arákùnrin àti arábìnrin ìyá àti ọmọ àti ilẹ̀ gbà ní ọgọ́rùn-ún ìlọ́po ní ìgbà ìsinsìnyí bí ó tilẹ̀ jẹ́ pé pẹ̀lú inúnibíni ni yóò sì tún rí ìyè àìnípẹ̀kun ní ayé tí ń bọ̀ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ tí ó jẹ́ ẹni yóò di èrò ẹ̀yìn àwọn èrò ẹ̀yìn yóò wá di ẹni bí wọ́n ti ń lọ lọ́nà tí wọ́n ń gòkè lọ sí Jerúsálẹ́mù Jésù ṣáájú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ tẹ̀lé ẹnu ya àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ẹ̀rù sì bà àwọn ènìyàn tí wọ́n ń tẹ̀lé ó bá tún pe àwọn ọmọ ẹ̀yìn méjìlá sí apá kan ó bẹ̀rẹ̀ sí sọ àwọn ohun tí yóò ṣẹlẹ̀ sí òun fún wọn ó ní. lílọ ni à ń lọ sí Jerúsálẹ́mù yìí a ó fi ọmọ ènìyàn lé àwọn olórí àlùfáà àti àwọn amòfin lọ́wọ́ wọn yóò dá a lẹ́bi ikú wọn yóò sì fi lé àwọn tí kìí ṣe Júù lọ́wọ́ wọn yóò fi ṣe ẹlẹ́yà wọn yóò tutọ́ sí i lára wọn yóò nà á wọn yóò sì pa á ṣùgbọ́n lẹ́yìn ọjọ́ mẹ́ta yóò jí dìde. nígbà náà ni Jákọ́bù àti Jòhánù àwọn ọmọ Sébérè wá sí ọ̀dọ̀ rẹ̀ wọ́n wí fún un pé. olùkọ́ni a fẹ́ kí o ṣe ohunkóhun tí a bá béèrè lọ́wọ́ rẹ fún wa. Jésù bi wọ́n pé. kí ni ẹ fẹ́ kí n ṣe fún yín? wọ́n ní gbà fún wa pé nígbà tí ó bá di ìgbà ìgúnwà rẹ kí ọ̀kan nínú wa jókòó ní ẹ̀gbẹ́ ọ̀tún rẹ tí ẹnì kejì jókòó ní ẹ̀gbẹ́ òsì rẹ. ṣùgbọ́n jésù dá wọn lóhùn pé ẹ̀yin kò mọ ohun tí ẹ̀ ń béèrè ṣé ẹ lè mu nínú ife ìrora tí èmi yóò mu tàbí kí ojú yín rí irú ìṣòro tí ojú mi yóò rí. wọ́n wí fún un pé àwa lè ṣe é. ṣùgbọ́n jésù wí fún wọn pé nínú irú ife ìrora tí n ó mu ẹ̀yin náà yóò mu irú ìṣòro tí ojú mi yóò rí tiyín náà yóò sì rí i ṣùgbọ́n ní ti jíjókòó ní ẹ̀gbẹ́ ọ̀tún àti ẹ̀gbẹ́ òsì mi kì í ṣe tèmi láti fún ẹnikẹ́ni ipò wọ̀nyí wà fún àwọn tí Ọlọ́run ti pèsè wọn sílẹ̀ fún. nígbà tí àwọn ọmọ ẹ̀yìn mẹ́wàá yòókù gbọ́ inú bẹ̀rẹ̀ sí bí wọn sí Jákọ́bù àti Jòhánù ni Jésù bá pè wọ́n ó wí fún wọn pé. ẹ mọ̀ pé àwọn aláṣẹ láàrin àwọn aláìgbàgbà máa jẹ ọlá lórí wọn àwọn ènìyàn ńláńlá nínú wọn a sì máa lo agbára lórí wọn ṣùgbọ́n tiyín kò gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ ẹnikẹ́ni tí ó bá fẹ́ jẹ́ pàtàkì láàrin yín ní láti jẹ́ ìránṣẹ́ yín ẹnikẹ́ni tí ó bá sì fẹ́ jẹ́ aṣáájú nínú yín ní láti máa ṣe ẹrú gbogbo yín nítorí ọmọ ènìyàn pàápàá kò wá pé kí ènìyàn ṣe ìránṣẹ́ fún un ó wá láti ṣe ìránṣẹ́ ni àti láti fi ẹ̀mí rẹ̀ ṣe ìràpadà fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. wọ́n dé jẹ́ríkò bí jésù pẹ̀lú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ àti ogunlọ́gọ̀ ènìyàn ti ń jáde kúrò ní jẹ́ríkò bátímíù afọ́jú ọmọ tímíù jókòó lẹ́bàá ọ̀nà ó ń ṣagbe nígbà tí ó gbọ́ pé jésù ará násárẹ́tì ni ó dé ó bẹ̀rẹ̀ sí í kígbe pé. jésù ọmọ dáfídì ṣàánú mi. ọ̀pọ̀lọpọ̀ ènìyàn bá wípé kí ó panu mọ́ ṣùgbọ́n síbẹ̀ ó túbọ̀ ń kígbe pé. ọmọ dáfídì ṣàánú mi. jésù bá dúró ó ní. ẹ pè é wá. wọ́n wá wí fún afọ́jú náà pé. ṣe ara gírí dìde ó ń pè ọ́. bẹ́ẹ̀ ni ọkùnrin náà bọ́ aṣọ rẹ̀ sọ sí apá kan ó fò sókè ó bá lọ sí ọ̀dọ̀ jésù jésù bí i pé kí ni o fẹ́ kí n ṣe fún ọ afọ́jú náà dáhùn pé olùkọ́ ni mo fẹ́ tún ríran ni jésù bá wí fún un pé máa lọ ìgbàgbọ́ rẹ ti mú ọ lára lójú kan náà afọ́jú náà bá ríran ó bá ń bá jésù lọ ní ọ̀nà ọ̀rọ̀ ọlọ́run tí ẹ sì ṣẹ̀gbọ́ tán yìí wá láti iléeṣẹ́ ìránṣẹ́ Stream Globe Devotional agbanyin ní òyànjú láti pín ọ̀rọ̀ ọlọ́run yìí pẹ̀lú àwọn ọ̀rẹ́ àti àwọn ènìyàn tó wà lórí ẹ̀rọ yín ẹ lè mọ̀ sí nípa iléeṣẹ́ ìránṣẹ́ yìí nípa wíwọ ẹ̀rọ ayélujára lórí www.streamglobedevotional.org tàbí www.devotional.ng ẹ sì lè pè wá sórí àwọn ẹ̀rọ wa lórí 0244